mi respond more. kò ṣe ti kú but after this particular show on this issue mi respond see anything more. Dorcas ó mommy dada, dáadáa walara wà to man plead fún mi pé ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn ìgbà míì tó bá gbọ́ téèyàn kan sọ nǹkan wà ní kí n gbọ́ nǹkan téèyàn sọ pé but ẹ ó ṣeé ṣe kẹ́ ẹ rí o ẹ má dá wọn lóhùn o mo fi ọlọ́run ọba ṣe ẹlẹ́rìí tí bá dé ń parọ́ ẹlẹ́dàá ẹ àti ẹlẹ́dàá gbogbo àwọn ọmọ tí wọ́n gbé ṣépè kó fi ìyà jẹ mí the first time tí mo máa gbọ́ kíní yẹn tí mo máa rí mo ń gbọ́ ni tí mo máa rí òun ni orí program ẹ lénìí lénìí torí show tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí bá sọ wípé mò ń wo show ẹ kò ṣe gbogbo show ẹ ni mò ń wò ó èyí tí bá tẹ tasẹ̀ ìbàrà bá màá dúró màá wò ó kò ń ṣe pé mo máa dídì lọ pé mo fẹ́ lọ wo ṣóò bóyá mo ń scroll mo rí pé òun ṣe ṣóò lọ́wọ́ màá dúró màá wò ó òun ló jẹ́ kí n rí ṣóò ọ̀rọ̀ èpè kò ṣe pé gbogbo nǹkan tó ń ṣóò lórí ṣóò lẹ́nìí tí n bá ti rí before èní ọlọ́run olódùmarè mi ò rí kinní yìí mi ò rí mo ń gbọ́ ni mi ò rí mi ò gbogbo nǹkan tó ń sọ mo ń wo ṣó ẹ lóòótọ́ bọ̀ mo ò ní déédéé lọ pé à ẹ jẹ́ kí n lọ tí bá rí tó ń ṣe ṣó tí mo já síbẹ̀ máa wò ni bọ̀ wípé mo dídì rí mo ń scroll mo wá lọ rí tó bá jẹ́ pé mo rí mi ò sọ̀rọ̀ ẹlẹ́dàá gbogbo àwọn ọmọ tí wọ́n gbé ṣépè tó wà nínú ibẹ̀ yẹn kẹ́lẹ́dàá wọn fìyà jẹ mí képè yẹn padà wá bá mi in thousand fold mi ì mọ nǹkan kan nípa ẹ̀mí ò rí kíní èdè sọ̀rọ̀ godmother godmother ṣé èèyàn máa ń jẹ́ godmother ọmọ téèyàn ò bá mọ̀ láì mọ̀ ni ẹ ń sọ pé mo jẹ́ godmother mi ò mọ nǹkan kan ṣe bí téèyàn bá fẹ́ jẹ́ godmother máa pèèyàn pé ìwọ ni godmother alágbájá ìwọ ni godmother kàmẹ́dì mi ò mọ nǹkan nípa ọ̀rọ̀ godmother mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni gbogbo àwọn tó celebrate mi lórí page gan kò sí tí mo rí èyí tí mo rí ni tí àwọn ọmọ ìwé ṣe tán ní à even dorcas mi ò rí kí tó celebrate mi àwọn èèyàn lọ sọ fún mi agbogbo everybody tó celebrate mi mo rí ti màmá mo rí ti ẹ̀wọ̀nú mi ò rí gbogbo ẹ̀ mo rí ti alámáyọ̀wá mi ò rí gbogbo àwọn èèyàn ló sọ fún mi pé mo sọ fún ẹjọ́ ẹ̀yin tẹ́ bá rí ẹ bá mi crop ẹ̀ kí n lè mọ àwọn tí mo máa dúpẹ́ lọ́wọ́ wọn o mi ò rí ṣé yóò máa jẹ́ godmother nǹkan èèyàn tẹ́ yóò mọ̀ ni ṣé yóò máa jẹ́ godmother tẹ́ yóò ní mọ̀ nǹkan pa ẹ̀ ni mi ò mọ̀ kọ́kọ́ nípa ọ̀rọ̀ godmother tẹ́ ń sọ yìí mi ò mọ̀ tí n bá dẹ̀ mọ̀ tí mò ń parọ́ kọ́ fi gbogbo ìyà owó ẹ̀ láyé àti lọ́run kó fi jẹ mí mi ò mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ godmother issue mo rí ọmọ Lizzy ó ṣe birthday mo celebrate ẹ̀ mo rí bó ṣe wọṣọ tó wù mí mo celebrate ẹ̀ mo rọ́mọ wọnú mo celebrate mo celebrate ọmọ àbíkẹ́ gbogbo àwọn ọmọ kéékèèké ni mo tó bá rí wọn tó búra dáadáa màá celebrate wọn ṣé téèyàn bá ti celebrate èèyàn só ti di godmother torí godmother tẹ́ ẹ̀ fi sí mi lọ́rùn èmi ò mọ kókó nípa ọ̀rọ̀ godmother mi ò mọ̀ mi ò rí mi ò mọ kókó nípa ọ̀rọ̀ godmother tẹ́ ẹ̀ ń gbé sí mi lọ́rùn yìí mi ò mọ̀ téèyàn bá máa jẹ́ godmother èèyàn máa wà ìdí náà èèyàn máa mọ ẹni téèyàn ń jẹ́ godmother èèyàn máa ní ọ̀rọ̀ àṣeyé mi ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ godmother àárọ̀ yìí ni mo ṣe ń gbọ́ pé wọ́n dé mi godmother godmother the only godmother tí mo mọ̀ pé mo jẹ́ òun ni godmother tí wọ́n fi mí jẹ níjọ birthday mi mo ní adé lórí ẹ̀ mo ní ọ̀pá lórí ẹ̀ mi ì mọ̀ kankan nípa godmother ẹ dẹ̀ béèrè kí kí Lizzy má bò mí ìjọ tí mo ti bá Lizzy sọ̀rọ̀ was ìjọ tí ó pè mí àti àlùjọ pọ̀ ìjọ yẹn ni mo ti bá Lizzy sọ̀rọ̀ mọ́ pé àjọ sọ̀rọ̀ lórí fóònù èmi àti òdèlèjọ àjọ sọ̀rọ̀ àbòsí rí mi ìmọ̀ kankan nípa ọ̀rọ̀ godmother mi ìmọ̀ anything èmi ò mọ bí tẹ́ ẹ ti gbọ́ eléyìí mi ò mọ̀ godmother okú àtòbò ni mo jẹ́ mi ì ṣe godmother ọmọ anybody mi ìmọ̀ bí tẹ́ ẹ ti rí ẹni tí bá jẹ́ godmother ọmọ màá mọ̀ nǹkan pa ẹ̀ mi ìmọ̀ kankan nípa ẹ̀ mi ìmọ̀ bí tẹ́ ẹ ti rí gbogbo nǹkan tẹ́ ẹ ń sọ yìí àní tí mo rí lórí lórí show Dorkas lẹ́ni mo rí píkṣọ ìjọ mo mo èlé sọ pé mi ò rí bàtí Dorkas tọ́sí Dorkas ń ṣe ìyàwó mo rí but tí n bá rí anything gbogbo nǹkan tí mo rí lórí show Dorkas lẹ́ni tí n bá ti rí gbogbo àwọn ẹlẹ́yìn tí n bá rí rí before èní tí n bá mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ godmother mi ò gbọ́ rí ṣe ni mo ṣe ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ńgbà lẹ́yìn tí mo gbọ́ godmother mo láti pe one or two people náà ni wọ́n gbé síta lórí pé mo ò rí mi ò rí mò ń wo ṣó lóòótọ́ bọ̀ mí ní dídì kù gbìrì lọ́wọ́ ṣó tí bá tàṣẹ̀gẹ̀rẹ̀ débẹ̀ ni mo máa wò ó tó bá jẹ́ ẹni tí mo níràpọ̀ pẹ̀lú mo lè kí wọn lórí ṣó tó ti pẹ́ tí mo ti gbúrò wọn mi ò gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó ṣàjèjì sí mi tí bá dẹ̀ ń parọ́ ọba tó láyé àtọ̀run kó fìyà jẹ mí mi mọ kọ́kọ́ nípa nǹkan tẹ̀ ń sọ yìí mi mọ kọ́kọ́ nípa nǹkan tẹ̀ ń sọ yìí lórí ọ̀rọ̀ godmother kò ṣe godmother mi ò mọ nǹkan kan Dorcas ìwọ mọ̀ mí torí pé mi àti ẹni rapport ó dẹ̀ mọ̀ pé mi ò fẹ́ wàhálà ìwọ gógó wà lára àwọn tó máa ń sọ fún mi pé ẹ má dáhùn o ẹ má dáhùn o ẹ má fà wàhálà tí nǹkan bá tiẹ̀ sí tó suspect pé bóyá mo rí mo fi pé àmì ah, ah, owó ń ṣàjòjì mi náà o kì í ṣàjòjì mi náà anybody ò ń ṣàjòjì mi kò sẹ́ni tí ò lè pè mí kó béèrè lọ bí o rí mo ṣẹ̀ṣẹ̀ ń rí lórí ṣó ẹlẹ́ni ni tí n bá parọ́ ẹlẹ́dàá àwọn tó wà nínú kinní yẹn kó fìyà jẹ mí èèyàn gbà mí gbọ́ mi ìwójú re bò mi ò rí ọ̀rọ̀ godmother mi ò mọ̀ kọ́kọ́ nípa ẹ̀ mi ò gbọ́ rí mo ṣe ń gbọ́ lẹ́ni ni bí mo dẹ̀ ṣe gbọ́ ni mo no i have to ni mo pe one or two people pé ẹ gbọ́ báwo lọ̀rọ̀ godmother ṣe jẹ́ lọ́sẹ̀ wá ṣàlàyé fún mi mi ò rí rí mi ò gbọ́ rí mi ò gbọ́ rí mi ò rí rí gbogbo àwọn ìpè yẹn tó bá jẹ́ pé mo ti rí ibi tí wọ́n ti ṣépè fọ́mọ Dorcas èmi ò ní kùgbìrì pé Dorcas torí mi náà fara máa fi ọ̀rọ̀ yẹn ṣírò ara mi mi ní kùgbìrì pé anybody mi ò rí òun ló fi dàbẹ́ ni wípé nítorí ọjọ́ lọ́rọ̀ mi tí mo dẹ̀ rírun nǹkan bá yẹn mo sáré pè ẹ́ ẹlòmíì tí ẹ lè ṣépè gan kéèyàn mọ̀ ṣùgbọ́n tí òun ṣe ọlọ́rọ̀ èèyàn kéèyàn má pè é tábìlì tèmi ò rí but nítorí pé mo mọ̀ pé mo lè approach ẹ o ni mo ṣe approach ẹ direct mo ti sọ pé ah Dorcas mi ò kí ń rí ẹ tó bá jẹ́ pé mo ti rí pé o ti jẹ́rú èèyàn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí n má pè ẹ́ ó ṣeé ṣe kí n má bẹ̀ sọ̀rọ̀ but torí pé mo mọ̀ wípé o ò kí ń dáṣọ orú ẹ̀ ṣòro òun ló mú mi pè ẹ́ tí n bá dẹ̀ ti rí àwọn nǹkan tó ṣó lẹ́ni èmi ò ní tòpò mi ò tí n bá lè pe nísìgàn mi ò ní dá sí i ọ ti bá dẹ̀ lè pé Lizzy máa pé bọ́ níwájú ọlọ́run àti ènìyàn mo lè máa gbọ́ pé ó ló ń ṣe pé mi ò rí rí ju èní ni mo ṣe rí kábèlètè tí bá rí ibi tó ti ń ṣerú ẹ̀ mi nílẹ̀ dúró mi nílẹ̀ dúró ń bẹ̀ tí bá rí ibi tó ti ń ṣerú ẹ̀ mi nílẹ̀ dúró wo ṣó yẹn mi nílẹ̀ dúró tó mi ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ godmother kò ṣe godmother the only godmother tí mo jẹ́ oní godmother okó àtòbò mi mi ò mọ anything about godmother or no godmother mi ò mọ̀ mi ò mọ bó ṣe jẹ́ mi ò mọ bó ṣe rìn bọ́ mo kàn mọ̀ pé everybody lórí ìkànnì yìí ọ̀rẹ́ mi ni wọ́n ẹni tó bá dẹ̀ fi pé mo ní àbòsí lọ́wọ́ òun tí mo ti ṣe lẹ́yìn against anybody ẹjọ́ ẹ gbé síta mò ń bẹ̀ yín ni tẹ bá mọ̀ wípé ó dá yín lójú wípé mo ní ẹ ẹ ẹ mo ní àbòsí lọ́wọ́ anybody ẹ gbé síta. tẹ bá mọ̀ pé mo ní mo rí gbogbo nǹkan tó ṣó mo tutu sọ gbogbo nǹkan tó ṣó lẹ́nìí Dorkas lórí ṣó ẹ̀ tí ń bá ti rí before èní ní agbára ọlọ́run gbogbo nǹkan tó gbogbo ẹlẹ́dàá ìṣẹ̀dá tó wà nínú àwọn. mi ìmọ̀ ibi tí yẹn ti wá nígbà tí mo kàn ń gbọ́ mo kàn ní èé èé mi ìmọ̀ kọ́kọ́ nípa godmother rárá mi ò mọ̀ ìmọ̀ bí tó ti wá ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀fà dé mi Dorcas má bínú nítorí ọlọ́run àwo mi ní fi mi ní dáṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́ tó ti gbé òjòjò bẹ́ẹ̀ kò ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́ mi ní pè é irú ẹ̀ mọ́ o gbogbo ẹ̀yin tí n bá ti fi ọ̀rọ̀ yẹn bí nínú mo fi ọlọ́run ọba bẹ̀yìn o mo fi kúlẹ̀ àbí bẹ̀yìn o mo fi ọlọ́run tó láyé àti ọ̀run mo fi bẹ̀yìn ẹ má bínú sí mi o àtúnṣe ni mò ń wá èmi ò mí mọ nǹkan kan before kí n tó pe Dorcas o gbogbo nǹkan tí Dorcas ṣe ń ṣò lénìí tó bá jẹ́ wípé mo ti rí before èní kí ọlọ́run kó fi gbogbo ìyọwọ́ ẹ̀ kó fi jẹ mí mi mọ kọ́kọ́ bọ́ ẹ̀yin tí bá ti fi irú ẹ̀ bí nínú ẹ má bínú ẹ foríjì mí ẹ jèbùrẹ́ o àwọn olùgbẹ́bẹ̀ bọ́mọ bí wọ́n bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí wọ́n á tún fi tòsì fà á mọ́ra ẹ fà mí mọ́ra ẹ má bínú mi ò mọ nǹkan kan o nípa ọ̀rọ̀ godmother nípa ọ̀rọ̀ kínní mò ń gbọ́ bọ̀ mi ò rí rí mo ṣẹ̀ rí lẹ́ni ni tó bá dẹ̀ jẹ́ pé mò ń parọ́ ni ọlọ́run olódùmarè kó fi gbogbo ìyọwọ́ ẹ̀jẹ̀ mi ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò parọ́ pé bí dọ́kàsì ṣe ń ṣú àwọn kinní yẹn lẹ́ni ni mo ṣẹ̀ rí kọ́lọ́n kó dá mi láre ṣùgbọ́n dọ́kàsì lẹ́ǹkan sí má bínú nítorí ọlọ́run àbúrò mi má bínú o mi ò kó ṣe pé bóyá mo try láti take pé bóyá torí pé à ń sọ̀rọ̀ for granted mo rí pé ò kì í ṣe bẹ́ẹ̀ òun ló mú mi stepping tí mo fi sọ̀rọ̀ mo fi ní ah kí ló dé mi ìdẹ̀ sọ ní sọ pé bóyá mò ń command àbí mò ń control ẹ àbí mò ń fọwọ́ lalẹ̀ fún ẹ mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní bóyá tó bá jẹ́ kó tiẹ̀ fún mi ní audience bóyá mi bá padà lọ bá Lizzy tó bá wọ́n gẹ́ pé mo ti gbọ́ lẹ́nu ẹ̀ ẹ́líà bọ́ mi ò gbogbo nǹkan tí mò ń rí lẹ́nìí ọlọ́run rí mi pé mi ò rí o mi ò rí tẹ́lẹ̀ o tí bá dẹ̀ rí tẹ́lẹ̀ tí mò ń pretend tí mò ń parọ́ gbogbo ìṣẹ̀dá tó wà nínú kinní yẹn kí wọ́n fìyà jẹ mí mi ì mọ nǹkan kan nípa ẹ̀ mi ò rí mi ì dẹ̀ mọ nǹkan kan nípa godmother mi ì mọ nǹkan kan téèyàn bá fẹ́ jẹ́ godmother ọmọ ṣèbíyàn máa ní mítì pẹ̀lú màmá ọmọ àbẹ́ ní ti mi ì mọ nǹkan kan ń pa ẹ̀ mi ì mọ nǹkan kan ń pa ẹ̀ gbogbo àwọn ọmọ yìí àwọn ọmọ mi ni wọ́n àtọmọ dọ́kàsí o àtọmọ Lizzy o àtọmọ eh, adamayọba o àti Emi àti tina tina bọọd a sọrọ sọ̀rọ̀ lánàá àbí àbúrò mi ni ó máa pè mí tí ò bá gbúrò mi èmi náà máa pè láti check on her tí bá rí nǹkan kan bá dà tó wà ókè àwọn ọmọ mi ń kọ́ àbúrò mi ni èmi mo i'm a peaceful person mi ò ní wàhálà pẹ̀lú anybody gbogbo àwọn ọmọ ìyá ọmọ mi ni wọ́n lágbára ọlọ́run gbogbo gbogbo àwọn ọmọ yẹn pátápátá àbọ̀ ọlọ́run á dájú lórí wọn lágbára ọlọ́run so èmi ò ní kankan against ẹni abiyamọ lèmi mi ò dẹ̀ kí n ṣerú èèyàn bẹ́ẹ̀ dọ́kàs má bínú gbogbo ẹ̀yin tọ́rọ̀ yẹn bá ti bí nínú ẹ má bínú ẹ wọ́n ní ìmọ̀kímọ̀ lè jọ ètekéte ò ní dúró èpèképè àṣàṣíkàṣàṣí ọtakọta kò ní ṣe lórí àwọn ọmọ wa ní agbára ọlọ́run a ní fojú sunkún àwọn ọmọ yẹn gbogbo àwọn ọmọ yẹn pátá ààbò olódùmarè á dájú lórí wọn pátápátá gbogbo wọn pátápátá látòkè délẹ̀ nǹkan tí wọn ò jẹ wọn ò ní san lágbára ọlọ́run ẹ jọ ẹ má bínú o mo fọlọ́run bá bẹ̀yìn o ẹ má bínú ẹ dọ́kàs lẹ́ẹ̀kan sí má bínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ̀ bínú lórí ọ̀rọ̀ yìí ẹ má bínú ẹ má bínú ọmọdé ni mí ọmọdé ò lè morí jẹ kó má ra lọ́wọ́ èyí ò dẹ̀ kí mọ̀ ọ́n rìn kórí má jìn orí mi jìn níbẹ̀ yẹn nìyẹn ẹ má bínú ẹ jọ ẹ má bínú o mi ò support ẹni mi ò ń ṣe godmother mi ì dẹ̀ support nǹkan tí ò dáa mi ì dẹ̀ rí kinní yẹn rí mo ṣẹ̀ rí lẹ́ni ni mo gbọ́ bọ̀ mo ṣẹ̀ rí lẹ́ni ni tí n bá dẹ̀ parọ́ kọ́lọ́n kó sọ mí lẹ́sọ̀ accordingly ẹ ṣe ó dàbọ̀. lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀mí olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí lóòótọ́ ni mo sọ pé ẹ bá ti ríbi tí wọ́n ti ń bú mi mi kì í fẹ́ máa gbọ́ ẹ má sọ fún mi àmọ́ ibi tí wọ́n bá ti sọ̀rọ̀ tí ò yí àwọn èèyàn tó yẹ kí èèyàn clarify èèyàn láti jáde tó bá ń gbọ́ gbègbègbè tó bá bá wọn gbé kọ́ má bàa gbé sí ẹ̀yìnkùlé ilé èèyàn ní orí ìkànnì yìí látòrí mama esa board títí di títí kan di èyí tó kéré jù ní orí orí ìkànnì yìí màmá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ọ̀rẹ́ mi ni gbogbo wọn mi ò lọ́ta mi ò lólódì kankan téèyàn méjì bá ń jà tó bá lè dá sí peacefully kó o dá sí positively má dákun mi mi ò de ní ọ̀rọ̀ a fún e fún b àbí ọ̀rọ̀ b fún c ẹnikẹ́ni tó bá ní voice note níbi tí mo ti bẹ nìkan jẹ́ fún ẹnìkan tẹ́ ẹ̀ jáde èmi ò kí ń ṣerú èèyàn bẹ́ẹ̀ téèyàn méjì bá dẹ̀ tó bá wojú ilẹ̀ wàá kọ́kọ́ mọ approach nínú àwọn méjèèjì tó dífá fún mo ṣó eh, tí mo fẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí níwájú ọlọ́run àti èèyàn mi ò tí ì rí ṣó yẹn fúnra mi àwọn èèyàn mi ni wọ́n rí tí wọ́n dẹ̀ analyze tó sọ bó ṣe rí fún mi mo ṣe ní kí wá explain téèyàn méjì bá ń jà wàá fi ara balẹ̀ wàá wo ẹni tó lè approach nínú àwọn méjèèjì èyí ló dífá fún wípé mo find it very easy láti approach Dorcas nítorí pé bó tilẹ̀ jẹ́ pé mo mọ Lizzie mo sì ní rapport díẹ̀ pẹ̀lú Dorcas ju Lizzy lọ èmi àti Lizzy àkí sọ̀rọ̀ màá sọ ọjọ́ tá a sọ̀rọ̀ last màá dẹ̀ sọ ìta sọ níwájú Ọlọ́run àti ènìyàn Lizzy ò kì í ṣe oníjà mi ọ̀rẹ́ mi ní everybody mi ò lọ́ta kankan bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ nígbà tí ọ̀rọ̀ ìpè ṣẹlẹ̀ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí n bá parọ́ àbí tó bá jẹ́ pé mo mo mo fi ń ṣe Eh, mọ̀nàfìkì ni kí ọlọ́run ọba kó fi gbogbo ìyàwó ẹ̀ jẹ mí mi ò tí ì rí fídíò ibi Lizzy ọ̀ bóyá ibi tó mo gbọ́ pé wọ́n ṣépè bọ̀ mi ò tí ì rí bọ̀ níjọ́ yẹn torí pé mo máa ń wo Dorcas mo kàn rí Dorcas níbi tó ti ń sọ̀rọ̀ ẹmọ̀ fáwọn ọmọ kíní yẹn bà mí lẹ́rù mo wò pé Dorcas ò kì í sábà ṣépè fọmọ gbogbo èèyàn ẹ lè ẹ agree pẹ̀lú mi dọ́kàsì ò kì í sábà ṣépè even tó bá fẹ́ ṣépè fọmọ gan dọ́kàsì máa ń sọ lórí platform ẹ̀ pé ẹ má ṣépè fọmọ ń bí tí mo ti fetí ara mi gbọ́ eléyìí nǹkan tí mo gbọ́ ni mò ń sọ bí mo dẹ̀ ṣe rí kinní yẹn tí mo wo show yẹn tán mo send message sí dọ́kàsì mo ní dọ́kàsì mo ní what happened mo ní unlike you o kí n kọ̀ sọmọ kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ respond padà sí mi immediately ó ní Lizzy ló kọ́kọ́ ṣépè fọmọ pé nítorí ẹ̀ ló ń ṣe sọ pé òun ò ní dákẹ́ bó dẹ̀ ṣe respond yẹn ìyẹn fún mi ní ọkàn balẹ̀ pé at least mo send message sí ó welcome me by responding to my message mo dẹ̀ mo dẹ̀ intensify effort mi by calling her bí mo dẹ̀ ṣe pé ó dàbí pé ijọ́ kejìjọ́ yẹn mo wá pè é pé hello Dorcas bí mo ṣe gbẹ́nu lé pé Dorcas àwa yóò ní good morning mo ní ah, mo ní kí ló dé o kì í ṣépè fọmọ náà bí mo ṣe sọ̀rọ̀ yẹn ó kàn ní I'll call you back ma I'll call you back ma and that was it But that is what i will call you back ma But you understand pé kò fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ and that was it and látijọ́ yẹn mi ò pé mọ́ níwájú ọlọ́run àti ènìyàn. number two wọ́n ní àlùjọ play voice note the ìjọ tí àlùjọ play voice note was the last day and the last time tí mo bá Lizzy sọ̀rọ̀ níwájú ọlọ́run àti nǹkan tí mo dẹ̀ ń sọ yìí my over six months ẹni tó bá rántí ṣóò tí mo ṣe nípa ìkan náà àwọn Nollywood tí wọ́n fẹ́ tọrọ owó fún tí mo fi ṣe ṣóò wípé kí ló dé tẹ́ ẹ lè dá owó láàrin ara yín it was that show ni àlùjọ response tó ló bú mi níwájú ọlọ́run àti ènìyàn bí mo ṣe rí ṣò yẹn táwọn èèyàn sọ fún mi mo ní ẹ má gbé wá fún mi nǹkan tẹ́mi fẹ́ sọ mo ti sọ mi ò bú ẹni tó fẹ́ gbowó fún mo kàn yànyàn náà rọ̀ ni and that was the money èmi wọ́n ṣe pé ṣòyàn fún mi sí no evil yẹ no evil mi ò fẹ́ rí in tó wá jẹ́ kí wá sọ eléyìí ni wípé nígbà to ti di pọ́n ní ọ̀rọ̀ àbòsí tí wọ́n mo ṣe ní ẹni tí ń bá ṣàbòsí pẹ̀lú mo mo pè mo ní ah mama ṣe báyìí o dọ́kàsí èèyàn báyìí ni òkíní kan o tí ò bá sọ síta tó bá ń gba àdúrà àdúrà ẹ̀ ò ní gbà níwájú ọlọ́run mi ò pe àlùjọ níwájú ọba ayé àti ọ̀run mo kàn déédéé wà ní Lizzy pè mí bó dẹ̀ ṣe pè mí ó ní àǹtí Yinka pé wọ́n lálùjọ ṣe ṣóò fún mi mo lèmi ò rí ó ní nǹkan tó dẹ̀ ń dùn òun nísìn ni pé ó ní bàbá ọba dẹ̀ ń sọ pé tó bá jẹ́ pẹ́ lòmíì ni a ti máa sọ wípé Lizzie ló rán wọn ó ní àwọn èèyàn náà dáhùn ló lógbó pé àlùjọ ṣe ṣóò fún yín ó lóun kàn fẹ́ pè mí pé òun ò mọ nǹkan kan pa ẹ̀ mo ní fàlùjọ lẹ̀ kó máa ṣeré ọwọ́ ẹ̀ mo ní èmi ò tiẹ̀ rí ó ló tì ó ní síta yíká ó ní ẹ dúró bẹ́ẹ̀ yẹn ó ní ẹ jẹ́ kí n pe àlùjọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní mo láti pe àlùjọ ó ní àlùjọ must take that show down mo dẹ̀ sọ fún mo ní má pe àlùjọ mo ní jẹ́ kí àlùjọ máa ṣe rí ọwọ́ ẹ̀ lọ mo ní nǹkan tèmi kọ̀ mọ̀ ní wípé tó o bá ṣe show ní orí show ẹ tí àwọn èèyàn bá ń gbé ẹ ṣépè àbí tó bá ń sọ̀rọ̀ sí ẹ mo lémi náà máa ń ṣe show mo ní ti bá díẹ̀ ṣe show ti bá rí pé inú àwọn èèyàn ò dùn sí mo ní ìsídà kí stop show yẹn àbí kí n kí n delete ẹ mo ní tó bá ń ṣe show tí àwọn èèyàn ń ṣépè fún ẹ lórí show tó ń ṣe àbí táwọn èèyàn ò like ẹ mo ló yẹ kó mọ̀ pé àwọn èèyàn wọn ò subscribe àwọn èèyàn ò like show tó ń ṣe mo ní bọ on that show tálùjọ ṣe mo ní tó bá lọ wo comment á rí pé inú àwọn èèyàn ò dùn mo ní so má pe àlùjọ òun ló pè mí níjọ́ yẹn níwájú ọlọ́ àti èèyàn pé àwọn máa pàlùjọ pé àwọn èèyàn ti ń pè òun pé òun ò dẹ mọ nǹkan kan pẹ̀ pé tó bá tẹ̀ máa wá ṣe show ṣé èmi ló máa ní kan stage show fún mo ní no pé kó má pe àlùjọ ó dẹ̀ ní kí n ní sùúrù gbára àlùjọ wọlé bálùjọ dẹ̀ ṣe wọlé ó dẹ̀ bi àlùjọ lójú mi níwájú ọlá àti ọ̀pẹ àlùjọ ìjẹ́ òun mọ̀ nǹkan kan nípa ṣóò tó ṣe àlùjọ dáhùn pé náà kò mọ̀ nǹkan kan pa ẹ̀ ìjẹ́ ó sọ fóun àwọn nǹkan kan tó ń ṣe ìjẹ́ gbogbo ẹ̀ ló máa ń sọ fóun ó ní òun kò kí ń sọ ẹ̀ irọ́ kò rí bẹ́ẹ̀ nígbà tó dẹ̀ sọ̀rọ̀ ó ní kó lọ delete show yẹn mo ní fi show lẹ̀ má jẹ́ ó delete ẹ̀ kó move mi ní tèmi fẹ́ sọ mo ti sọ mo dẹ̀ sọ̀rọ̀ níjọ́ yẹn mo ní àlùjọ mo ní nǹkan tèmi kò fẹ́ sọ fún ẹ ní bí mo ṣe sọ̀rọ̀ ni mo ní mi ìfẹ́ kó tara ẹ síta káwọn èèyàn lè mọ your level of intelligence mo ní bó ṣe ń ṣe yìí nígbà tí o ṣe nǹkan tí orí platform tó ti ṣe tí àwọn èèyàn ń criticize ẹ ó yẹ kó ti mọ̀ pé kíní yẹn ò go down well pẹ̀lú àwọn èèyàn ni pé àwọn èèyàn yìí náà láṣọ wa tó bá ti ń ṣe nǹkan tó bá ti fọwọ́ sí tí majority ò ti fọwọ́ sí ó yẹ kó mọ̀ pé kò go down well mo ní o ṣe ṣòfin mo ní èébú tó bú mi àti ṣòfin ṣe fún mi kí ló dá lé lórí mo ní kí ló dá lérí mo ní ṣé nǹkan tí mo sọ yẹn mo ní ṣé ó wrong ni àwọn nǹkan tí mo bá tí mo sọ ní ìjọ yẹn nìyẹn tó bá ní nǹkan tó yàtọ̀ báyìí ẹ jọ̀ọ́ ẹni tí ò bá gbé síta ọlọ́run ò ní ọlọ́run ò ní jẹ́ fún mo ní ṣé nǹkan tó ṣe mo ní ṣé o feel pé o wà justify pẹ̀lú èébú tó bú mo ní torí pé mi ò búyàn mo kàn sọ̀rọ̀ tèmi ni mo ní o dẹ̀ gbé ṣé òkú lọ ṣe fún mi mo ní mi ò ní kó delete ẹ̀ ó dẹ̀ bẹ̀ mí jọ yẹn ó lóun máa delete ẹ̀ adẹ̀sọ̀rọ̀ mo ní mo ní èèyàn mélòó mo ní báwọn people ṣe ń ṣe mùkàmùkà tó dẹ̀ tí wọ́n á bèrè owó lọ́wọ́ public mo ní it's not nice mo ní owó àti Lizzy mo ní ẹ close mo ní Lizzy ti ń ó ti pẹ́ tí Lizzy ti ń ní owó lọ́wọ́ mo ní ìjó orí níwájú eléré kó lọ máa ó gbó nǹkan ta sọtọ kó lọ máa ṣe mùkàmùkà níwájú eléré nígbà tí ìgbà yẹn kò tẹ̀ tí sí wàhálà tó pọ̀ tó yìí nígbà yẹn mo ní so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé a sọ̀rọ̀ lórí wípé ẹ má jẹ ẹ má ẹ má ma wá máa ṣerú nǹkan báyẹn fún public ẹ wá máa bèrè owó láàrin ara yín láàrin kọ̀líìgì yín ó yẹ kí ẹ lè dá owó yẹn láàrin ara yín ní ta sọ níjọ́ yẹn tó bá rìkọ́dẹ̀ ẹ bèrè náà gbogbo èmi ò kí wà mo ń máìdì kéèyàn má rìkọ́dì mi torí pé o ò ní gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ so tó bá lóun rìkọ́dì mi níjọ́ yẹn ó dàbẹ̀ ni pé èèyàn kan láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta bóyá Lizzy pé wọ́n fẹ́ sọ̀rọ̀ màmá Esabod pé ìjà tó ń ṣẹlẹ̀ mo de kọ́ọ̀tì ẹ̀ ń bẹ̀ pé nǹkan tó ni wípé àti yẹsàbọ̀dù o àti Lizzy o ọmọ àti ìyá ni wọ́n tó bá yá wọn yanjú ọ̀rọ̀ wọn ní tí mo sọ nìyẹn níjọ́ yẹn màmá tẹ́ ẹ̀ sọ yìí ìyẹsàbọ̀dù tí màmá celebrate mi níjọ́ birthday tí mo kí wọn lórí ètò mo tún send voice note sí màmá láti dúpẹ́ lọ́wọ́ wọn torí pé àgbàlagbà ni wọ́n bí n bá dẹ̀ bá màmá sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹwàá níwájú Ọlọ́run àti èèyàn tí màmá máa ń sọ fún mi ni wípé Yínká jẹ́ ọkọ mi má wọ fracas o Yínká jẹ ọkọ mi má wọ fracas anybody tó bá bẹ tó bá bú ẹ má dáhùn o má sọ̀rọ̀ o má wọ fracas o má má dáhùn o má wọ fracas nǹkan tí màmá yẹn máa tọ̀ mí létí nìyẹn so mi ò lólódì kan nígbà tí AJ méje gan kò ń ṣẹni tí mo lè sọ pé bóyá mo lè fọwọ́ rọ́ sẹ́yìn oríṣiríṣi ọ̀nà làwọn yẹn tún fi súnmọ́ mi nígbà tèmi àti wọ́n sọ̀rọ̀ láti mo sọ fún wọn pé ẹ̀yin àti màmá ẹni tó bá dá sọ̀rọ̀ yín ó fẹ́ forí ara ẹ̀ fágbọ̀n ni pé ó dẹ́ tún ti ń sọ̀rọ̀ yìí imagine kó jẹ́ bí mo ṣe ń ba yín sọ̀rọ̀ mo ti wá rojọ́ màmá fún yín àbí mo ti rojọ́ yín fún màmá ẹ lè gúngo ni mo fẹ́ fojú sínsìn tẹ́ ti ń sọ̀rọ̀ kò sí kankan nínú gbogbo àwọn tó ṣe fracas àbí nínú gbogbo àwọn tó wà lórí Facebook yìí tó máa ní bóyá mo pè mo sọ̀rọ̀ dọ̀kásì o àbí mo pè mo sọ̀rọ̀ màmá o àbí mo pè mo sọ̀rọ̀ èjè o àbí mo pè mo sọ̀rọ̀ kíníkan mi ò ní ṣé wọn fi kọ́ mi ẹni tó bá dẹ̀ lóun ní lọ́wọ́ tí ò bá gbé síta tó bá bò mí láṣìírí kì í ṣe alábòsí ọ̀rẹ́ mi ni everybody ọ̀rẹ́ mi ni everybody ọ̀nà tí mo gbà mọ everybody ó yàtọ̀ ọ̀tọ̀ ni mo ti mọ Lizzy nísìnyí a ti over fifteen twenty years àbí let's say fifteen years tí mo ti mọ̀ ọ́ about twelve thirteen years tí mo ti mọ Lizzy so mo dẹ̀ mọ Lizzy pẹ̀lú pé ó jọ́ mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ni kò dẹ́ ṣe pé bóyá bóyá mo pè é rí ijó tí èmi àti àlùjọ tí ó ti gbé àlùjọ sórí fóònù àti èmi tá a ti sọ̀rọ̀ láti jọ yẹn ẹ béèrè bóyá mo ever bóyá pera wa àbí bóyá sọ̀rọ̀ lórí fóònù rí láti ijó ijó tí mo ti sọ yẹn láti ijó tí mo ń sọ yìí láti ijó tí mo ń sọ pé tí mo ń sọ fún yín pé ó ti lọ months ẹ béèrè tó bá pé a pè é àbí bóyá mo pè é àbó pè mí àbí àjọ tàkó ọ̀rọ̀ sọ ẹ pè é kẹ béèrè tó bá tó bá rí bẹ́ẹ̀ tó bá bò mí ọlọ́run ò ní bò láyé yìí àti ayé tó ń bọ̀ èmi ò kí ń ṣe alábòsí mi ì dẹ̀ ní cause láti ṣàbòsí pẹ̀lú anybody gbogbo èèyàn tó wà lórí platform ìṣe màmá o ìṣe dọ́kàsí o ìṣe anamáyọ̀wá o ìṣe lizzy o ìṣe mọ́mí adébígbà aláṣàdúrà o ìṣe anybody kò ń ṣe dandan ni kí n báyọ̀ jà kò ṣe dandan ni kí n jọ́ta anybody mi ò ń ṣọ̀tẹ̀ èèyàn sẹ́ èmi fẹ́ ọmọ ní ọmọ arílẹ̀ yan ọ̀ka wọ́n ní mo sì sẹ́ẹ̀dì voice note fún màmá níjẹta láti dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe é mi ò ń ṣe mi ò ń ṣe ẹni tó mi ò ń ṣe eré èèyàn bẹ́ẹ̀ tí bàbá màmá sọ bí ẹ béèrè lọ́wọ́ anybody bóyá mo rojọ́ anybody wọ́n máa máa pẹ̀tù sáwọn èèyàn nínú ibẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ jẹ́ kíjà yìí tàn ẹjọ́ ẹ wá peace ẹ jọ nǹkan tí mo máa ń sọ nìyẹn pé ẹ máa wá pe Dorcas pe Dorcas àbọ̀ òrí Lizzy ẹ olórí burúkú ni ẹ Lizzy ẹ Dorcas òrí èèyàn burúkú ni Dorcas àbúrò ló jẹ́ fún mi ó sì celebrate mi níjọ birthday mi kò ṣe pé bóyá anything so mi ò lè mi ò ń ṣe the type tí máa lọ sọ pé ehm, bóyá mo lọ rojú ẹnìkan fẹ́nìkan i'm not that kind of person èèyàn sì ń ṣe déédéé gan àdúrà èèyàn ò tí ì gbà kéèyàn tó wá máa ṣe ìwà mọ̀nàfìkì èmi ò kí ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹni tó bá dẹ̀ ní voice note mi lọ́wọ́ níbi tí mo ti bàyàn jẹ́ àbí níbi tí mo ti rojọ́ èèyàn kan tí ò bá gbé síta sọ̀rọ̀ rítì tí mi ṣe kí n bẹ̀rù láti sọ̀rọ̀ ni wípé mi ò ní kéèyàn má record mi torí pé wọn ò ní gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ dọ́kàsì yìí gan àìmọye ìgbà táwọn èèyàn ti bú mi tóun gọgọ fúnra rẹ̀ máa sọ fún mi pé just don't don't answer them just be focused Emma, down alone. no no no please just keep away Emma, down alone. don't start it please tó máa ní pé kí má dá wọn lóhùn kí má sọ̀rọ̀ àìmọye no no no you don't have to Emma, face it. Emma, down alone. Mama go. màmá gan fracas yo. Emma má fracas yo. everybody kò sẹ́ni to sọ fún mi pé tó instigate èèyàn kan sí mi pé ẹ ẹ lọ báyàn kan jà ẹ lọ ṣe kíní kan kó sí nínú gbogbo wọn why tí mo ṣe máa wá create enmity fúnra mi why tí mi ṣe nílé ìrílé yan ká ọmọ arílé yan ká ni mí mò ń ṣọ ẹni everybody lọ̀rẹ́ mi everybody lọ̀rẹ́ mi kò dẹ̀ sẹ́ni tó lè stop mi láti ṣe ọ̀rẹ́ anybody everybody lórí ìkànnì yìí pátá lọ̀rẹ́ mi mi ní ẹ̀ṣẹ̀ ẹnìkan ẹnìkan ò lẹ́ṣẹ̀ mi ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ nítorí Ọlọ́run bí ọ̀rọ̀ call àbí voice note tẹ bá ní ẹ gbọ́ bíyàn kan bá lóun ní voice note kankan bàbá ńlá arọ ni ẹni kí wọ́n gbé síta ẹni tí ò bá gbé síta ọlọ́run ò ní jẹ́ fún àdúrà ẹ̀ ò ní gbà tó bá ní voice note tí mo fi sọ̀rọ̀ lọ́wọ́ tó wà against anybody gbé síta ibi tí mo ti bú Dorcas àbí tí mo ti bú màmá àbí tí mo ti bú Lizzy gbé síta gbé síta ẹ gbé síta mo ń sọ ẹ jẹ́ káwọn èèyàn mọ bí mo ṣe lábòsí. Si ẹ jẹ́ káwọn èèyàn mọ bí mo ṣe bí mo ṣe bí mo ṣe bad ẹ jẹ́ káwọn èèyàn mọ bí mo ṣe nímọ̀ nọ́fìkì ẹ gbé síta ẹ gbé síta mò ń pariwo mi ò bẹ̀bẹ̀ ẹ gbé síta so that I dey serve as deterrent to others pé ẹni tó ń sọ̀rọ̀ kiri kan àṣàlábòsí ni èmi ò ṣe bẹ́ẹ̀ igi mú èmi àti màmá ó jìnnà sórí wọ́n ti ṣu wọ́n lè ṣurú mi nígbẹ́ dànù àwọn màmá màmá yẹn mi ò lè mú wọn lọ́tà bí òun tiẹ̀ lè la ẹnu mi sókè bú wọn mi ò kọ́ mi bẹ́ẹ̀ mi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn lóòótọ́ èmi ni mo lóòótọ́ èmi ni mo send message sí Dorkas ní tó dẹ̀ mú mi send ẹ̀ ní wípé mo lè approach ẹ̀ mo dẹ̀ mọ̀ mo ò rí bẹ́ẹ̀ yẹn rí mi ò kárò ẹ̀ mọ́ lọ́wọ́ rí mo ti wà lórí platform ẹ̀ tó ti ń bú ọmọ rí tó ní no no no no no no don't do that here ẹ má ṣépè fọmọ ń bí mo dẹ̀ ní kí ló dé òun ṣépè fọmọ kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ call attention mi sí ọ̀rọ̀ pé ṣé mi pé Lizzy ló kọ́kọ́ ṣépè fọmọ and that was it mo dẹ̀ pé níjọ́ kejì pé kí n intensify eh, kí n intensify effort mi by wo bí a mo tẹ̀lé placate nígbà tí mo dẹ̀ rí ọwọ́ tó gbé wá èmi náà dẹ̀ respect ara mi and that was it orí ọ̀rọ̀ àlùjọ mi ìpè àlùjọ rí mi ìmọ̀ nọ́mbà ẹ̀ mi ìmọ̀ rí mi ìbá sọ̀rọ̀ rí dẹ̀dẹ̀ jísì ló pè mí láàárọ̀ ọjọ́ yẹn pé òun gbọ́ páwọn èèyàn ló kọ́ làtẹ́ṣọ̀ ń pálùjọ bú òun pé even gan àbọ̀bá ní à ah, lédi ìdẹ wà màjọ pé kálẹ́ lòmí ni a ti máa rò bóyá òun lòun rán àlùjọ pé kó lọ bú mi àmọ́ ní mi ò lè ẹ́fà rò rárá pé èmi ò ń rorú nǹkan báyìí báwo ṣe máa rò kí ló máa ní kó lọ bú mi fún kí ni mo ṣe fún ẹ ó dẹ̀ ní bẹ́ ṣe wà yìí o bẹ́ ṣe wà yìí ẹ máa ẹ máa ẹ máa ń láti dúró ẹ máa kí pàlùjọ mo ní máa pàlùjọ fílẹ̀ jẹ́ kó máa ṣeré ọwọ́ ẹ̀ mo ní bọ̀ nǹkan tí mo kọ̀ mọ̀ ni pé tó bá ṣe ṣó táwọn èèyàn ń ṣí pè fún ẹ lórí ṣó tó ṣe ó yẹ kó mọ̀ pé kò go down well pẹ̀lú èèyàn nígbà tó dẹ̀ pàlùjò oníkàlùjò lọ delete ṣe òun ni má delete ẹ̀ fílẹ̀ ní tèmi fẹ́ sọ mo ti so bọ̀ mo kọ̀ mo dẹ̀ tún wá advice àlùjọ pé iṣẹ́ yìí you have to be professional má jẹ́ káwọn èèyàn fi ìwé pé o ò mọ̀ nǹkan tó ń ṣe pé tó bá ti ń ṣe nǹkan ó láti base ó dẹ̀ láti ní reason for doing whatever you are doing. ẹ jọ̀ọ́ ẹ má ṣe anybody. fẹ́nibọ̀dì ń bí ẹ má sọ̀rọ̀ òdì ń bí mo sọ fún yín ẹ ní èèyàn kankan tẹ fẹ́ ṣépè fún bí gbogbo àwọn tó wà lórí tó wà lórí ìkànnì yìí ọ̀rẹ́ mi lẹ́fíbọ̀dì àǹtí mi lẹ́fíbọ̀dì àbúrò mi ni wọ́n màmá mi ni wọ́n bàbá mi ni wọ́n ẹ má mi ò lọ́ta ẹ má wá ọ̀tá fún mi ẹ má wá ọ̀tá fún mi mo mọ̀ọ́mọ̀ fẹ́ wá ṣe eléyìí kò ní kí n má pe dọ́kàsì lẹ́ni bílẹ̀ tó ṣú kò ní kí n má pe màmá kò ní kí n má pe èjè every èjè tiẹ̀ súnmọ́ mi lọ́nà tó pọ̀ so ẹ má wá ọ̀tá fún mi ẹ jọ nítorí ọlọ́run mo bẹ̀ yín ẹ fi adémidémi lórí mi ò ṣe oníwàhálà mi ò fẹ́ wàhálà mo mọ Lizzy mi ò lè dínà pé mi ò mọ̀ mi ò bá jà mi ò kò bá mi jà a kì í sọ à ń sọ lọ́rọ̀ pé bóyá à ń sọ̀rọ̀ mi ò lè ẹ̀mí ọmọọmọ dọ́kàsì mi lè dínà pé mi ò ń bá dọ́kàsì sọ̀rọ̀ màmá màmá mi ni mo ò lè bá wọn jà kò sí nǹkan tó lè ṣe fún mi wọn ò kọ́ èmi bẹ́ẹ̀ mi ò lè ṣe é ṣe adé mi màmá débi pé mi ò lè bá wọn jà wọn ò kọ́ mi bẹ́ẹ̀ mi ò lè gba ẹni mi ò lẹ́ni mi sórí kó ń ṣèkọ mi ò ẹ jọ torí ọlọ́mọ bẹ ẹ wo ìkúnlẹ̀ mi rèé ẹ má fà mí wọnú kí ni ẹ fi mí sílẹ̀ ẹ ṣàrọ̀ra fún mi sẹ́ ẹ fa dé mi dé mi lórí ẹ jọ bọ́rọ̀ yìí ṣe jẹ́ nìyẹn mi ò ní ẹ tí bá bá màmá sọ̀rọ̀ má wọ fracas gbogbo wọn tẹ́ ẹ̀ ń rí yẹn onígbà mi ti màmá sọ̀rọ̀ má kọ́ máa rẹ́rìn ọmọ advice mi pé ẹ má wọ fracas o whatever tẹ́yìn anybody bá ń sọ ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn ẹ jọ̀ọ́ wọ́n tún máa bẹ̀ mí lórí ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ tó bá wá ní lẹ́yìn eléyìí tó bá lóhùn ní nǹkan àbòsí kan tí mo ṣe sẹ́yìn. Walking alone, streets are empty. The only thing I can see is my own silhouette.